naam alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah nípa pé ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ fẹ́ra wọn tí wọ́n sì jọ wà ní ọ̀nà pé obìnrin lè súnlé ọkùnrin rárá kò sí ìgbàláyè fún nínú ṣẹ̀ríà torí wípé eléyìí alùkòròbù nínú ìdílé ni ìmọ̀ súnmọ́ ṣìlọ ni ọlọ́run ti sọ pé wà látàkọ̀rọ̀ ìdílé وما في سما سما إنه كان فاحشة وساء سبيلا تريد أن أبرين النبي محمد صلى الله عليه وسلم قل لا يخلون أحدكم بامرأة إلا بمها إلا مها ذي محرم ó ní ẹnìkọ̀ọ̀kan ló yóò gbọ́dọ̀ máa dá wà pẹ̀lú obìnrin nínú ilé àyàfi kóbìnrin yẹn wà pẹ̀lú ẹni tó jẹ́ mahram ìyẹn ni bóyá ẹ̀gbọ́n ẹ̀ àbábúrò ẹ̀ àbí bàbá ẹ̀ tí gbogbo wọn lọ́kùnrin láwọn tó jẹ́ pé kò sí nípò ẹni tí ó lè fẹ́ láéláé bóyá bàbá ẹ̀ ni bóyá ẹ̀gbọ́n ẹ̀ ni bóyá àbúrò ẹ̀ ni tí wọ́n jẹ́ ọkùnrin àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ó sì sọ fún wa pé tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá ti dá wà níbi kan èṣù máa jẹ́ ẹnì kẹta wọn. so ìmásùmọ̀sìnà òun náà ni wípé bóyá obìnrin tí àti jẹ́ ọkọ láya tí ó máa sùn ní ọ̀dọ̀ obìnrin yìí látara pé wọ́n ti wá ń ṣèṣe sí i ó wá padà lóyún oyún yẹn wá ti di bí oṣù kan oṣù méjì mẹ́ta kò a kì í sọ lórí oyún obìnrin tó bá lóyún àti mọ̀ tí wọ́n ṣe sí lọ ìdájọ́ ṣẹ̀ríà lórí ọkùnrin àti obìnrin tó bá ṣe sí lọ tí wọ́n bá sì má òun ni pé ká nà wọ́n ní ẹgbàá hundred hundred ìjọba sì ló máa ṣe lẹ́ẹ̀kan fún individual tó fi tó bá jẹ́ pé wọ́n ti má rì tó bá jẹ́ àwọn méjèèjì náà ti má rì àbẹ́yẹn kan ti má rì ẹni tó ti má rì inú wọn yìí ó lẹ́tọ̀ọ́ sí ikú lábẹ́ ṣẹ̀ríà nílùú tí a bá ti ń lo ó lẹ́tọ̀ọ́ sí ikú ṣùgbọ́n tí wọ́n bá ka mọ́ díẹ̀ tí wọ́n bá wá ka mọ́ díẹ̀ ohun tó jẹ́ ọ̀rọ̀ yọ̀lẹ́ lórí ni wọ́n bá ka mọ́dí ẹ̀ ò ní òfin ẹ̀fọ́ onífòfin òfin tó wà síkì ni tí wọ́n bá sì ka mọ́dí ẹ̀ àwọn tí wọ́n ka mọ́dí agbọ́dọ̀ rí ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n á jẹ́rìí sí ni pé àwọn rí nítòótọ́ pé wọ́n ń bára wọn sùn tí ò ṣe pé bóyá pẹ̀lú iyèméjì sọ eléyìí jẹ́nu tí a gbìyànjú láti rí pé aṣọ sọ̀tà bá ti wá aṣọ eléyìí wọ́n wá bímọ bóyá látara pé wọ́n ti wá kó sísì náà wọ́n bímọ irú ọmọ tí wọ́n bí aládùn ṣìnà ni ọmọ ṣìnà ni ọmọ yìí tá a bá fẹ́ sọ lórúkọ níléèwé a máa jẹ́ orúkọ ìyẹ́ la máa fi pè àbí ká lo ibi tí ìyẹ́ tó so mọ́ gẹ́gẹ́ bí bàbá yẹ tọmọ yẹn bá fẹ́ máa jẹ́ orúkọ a máa jẹ́ orúkọ tiẹ̀ sọ́ọ̀nì mi àwa máa jẹ́ orúkọ ìyá àbí bàbá yẹ torí pé ọkùnrin yẹn kọ́ ló ní ní abẹ́ sẹ̀rí àti ọlọ́wọ́n ọba ṣòkìyé àti pé obìnrin tó bá wà ní oyún a lè sọ yìí lẹ́yìn pé tí a bá ti fi sọ ìdájọ́ wípé bóyá wọ́n á lọ wọ́n lẹ́gba hundred abẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí kúlù wọn òun náà ni òun ní ìyàfùrí ìbò àrùn ayé àwọn lọ́tọ̀ọ̀tọ̀ fún ọdún kan àfi wọ́n sọ́nà tó jù tí wọ́n ní láǹfààní àti ríra wọn torí pé wọ́n bá ríra wọn tún sì máa kọ̀ǹtínú láti máa ṣe ṣe lọ́rùn ṣùgbọ́n àwùjọ táwa ń gbélé ló ń bẹ́ẹ̀ bá yà náà ṣé ìyẹn ní kan máa ríra wọn ó ti yé but níbi tí òfin ṣẹ̀ríà bá ti wà pẹ̀lú agbára ipá ni wọ́n fi àwọn tí wọ́n ti gbọ́dọ̀ ilé àtẹ̀sí ra wọn. tán bá wá parí ọdún kan yẹn tán tí wọ́n bá nífẹ̀ẹ́ àti fẹ́ra wọn aṣọ ìdè fún wọn ní ọ̀nà ẹ̀tọ́ ó ti yé ṣùgbọ́n àwùjọ tá wà lẹ́nu gẹ́gẹ́ bí ìlú tí a wà gbé kò sófin ṣẹ̀ríà àmì so ẹni tó bá kó sírú àwọn nǹkan ìkútọ̀rọ̀ àforíjì kò sí táwọn bá lọ sóhà kó tún bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àlèkè ọlá ṣùgbọ́n pátì ìdì kò sí àní lè sọ torí wípé oyé tó wà nínú obìnrin yẹn a kì í sọ yìgì a kì í ṣe kìtìbà kábòbìnrin sọ̀rọ̀ fífẹ́ nígbà tó bá wà nínú oyé tó ọ̀rọ̀ pé wọ́n fẹ́ fẹ́ra wọn fẹ́ra wọn ó dìgbà tí inú obìnrin bá mọ torí pé akọ̀ ń sọ pé fún lóyè ni kí ló fi yé wa pé òun lè wọ́n sì lè àlébùlò ní fìrọ́ṣ àlùwádàdù ní fìrọ́ṣ ẹni tó bá jẹ́ wípé sanwó orí obìnrin tó jẹ́ pò lólẹ̀tọ̀ síbẹ̀ tó ń lò ní ọmọ ó ní ibo tí ìlú bẹ́ẹ̀dì débi tó fẹ́ lu ọmọ ṣe ló fi jẹ́ pé kọ́nà ìgbà tó fi wá ṣe kò jẹ́ dáadáa ká gbìyànjú nípa fífẹ́ rẹ ni ká má máa lọ ọ lára bá bá ti pàdé ẹni tí afẹ́fẹ́ lọ́kùnrin àti lóbìnrin tó tó dáa jù náà ni wípé ká tètè ṣe gbogbo àwọn nǹkan tó bá yẹ ká ṣe àwọn nǹkan tá a ti ṣe náà ni ní ọjọ́ tí a bá fẹ́ ṣe nìkan ìgbẹ́jọ́ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ kò ń ṣe ohun tó le ohun kókó òun náà ni wípé bàbá ìyàwó ẹni tó jẹ́ ọkọ tó fẹ́ fẹ́yàwó kó tọrọ ọmọ lọ́dọ̀ bàbá ìyàwó tí bàbá ìyàwó sì fàṣẹ sí pé àmúyọ̀ǹda kí ẹni tó sì jẹ́ ẹni tó fẹ́ fẹ́ ọkọ kóun náà ni mo gbà tá a bá ti rí eléyìí ní kókó àwọn oúnjẹ tá a fẹ́ jẹ ń bẹ̀yìn àlékún ni ká má torí oúnjẹ tá a fẹ́ jẹ a fẹ́ pẹrẹ a fẹ́ ṣe patí gbogbo àwọn eléyìí ó ń kó bá wa láwùjọ wa so ohun tó ń jẹ́ nìka ti ọlọ́wọ́n ọba a lè ṣe láì náwó ohun tó jẹ́ owó tó jẹ́ ọ̀rọ̀ yàn alhamdulilayi afuran ohun tó jẹ́ owó tó jẹ́ ọ̀rọ̀ yẹn náà ní sọdáàkì tọkùnrin bá ti sọ sọdáàkì fún obìnrin láti rí pé gbà láyè tó wà mọ́ tí ò bá lágbára ó tún lè tán bá jọ sọ tóbìnrin bá gbà ó tún lè máa padà fún eléyìí ní kókó ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó kù ẹ owó ìyàwó owó bàbá gbọ́ ìyá gbọ́ gbogbo ilé àṣà ni tó tá bá mú kúrò ń bẹ òun ló dáa jùlọ táwọn èèyàn bá wá láwọn fẹ́ ṣe náà tí ò bá ti ní ọkọ ìyàwó tó fẹ́ fẹ́yàwó lára kò sí láì fi bẹ̀ ṣùgbọ́n ká mú gbogbo àwọn ilé kúrò torí pé hindrances àwọn bottleneck ló máa ń jẹ́ fún wa àbí bọ́ọ̀lù ṣe máa ń pè ní òyìnbó àwọn nǹkan tó ń padà ń sọ nìka ìdènìyàn nìyẹn tí nìka ìbá sì ti dènìyàn ṣìnà máa gbajúmọ̀ láwùjọ lẹ́yìn náà ló ta gbọ́dọ̀ gbìyànjú ká ṣọ́ àwọn demand táwọn àbí ká ti fẹ́ fẹ́ yàwó tá bá make ó ti máa ń pọ̀ jù ìgbà míì sì ni àwọn nǹkan tí ò ní ìtumọ̀ wá ní ọmọ yóò sì fẹ́ lọ school àbó wà school gbogbo àwọn eléyìí àwọn ọmọ tá à ń sọ wípé ọmọ tó mọ́kọ wálé kò ń fẹ́ lọ́kọ tá à ń fọ̀rọ̀ skul tá a fi ń di lọ́wọ́ ẹ jẹ́ ká páyọ̀ lọ́hùn torí pé àwọn tọ́jọ wà ní skul ọ̀nà ṣèbó ní ṣìnà ní ọ̀gọ̀rọ̀ ninety percent àbí ninety nine percent òun wá mọ́kọ wálé kò ń fẹ́ ṣe lọ́nà ẹ̀tọ́ àwa ń hànà gbogbo eléyìí táwọn ọmọ ìbá bá padà kó sí ṣìnà latus alol ọmọ àbí wa ní ìbéèrè lè lórí àwa tá a jóbi ẹ jẹ́ ká lo agbára tọ́lọ́ fi sí wa lọ́wọ́ ká lò dáadáa ká má máa dìlé àwọn ọmọ wa nígbà tí wọ́n bá ṣetán láti fẹ́ra wọn gẹ́gẹ́ bí lọ́kọláya ní ọ̀nà ẹ̀tọ́ náà bá tiẹ̀ tí ìrògbọ̀n káwa gan tún máa tètè ẹ̀ńkọ́rẹ́jì wọn ni torí pé ara táwọn tó ń ṣe ṣìnà yẹn ní làwọn náà ní ọ so ẹ jẹ́ ká rọra wa lọ́wọ́ ìyẹn sírù wà láti wà sírù ẹ ṣe dẹ̀kun ẹ má sọ gbogbo nǹkan di ìlera so ẹ jẹ́ ká gbìyànjú àwa mùsùlùmí sì ni a yàtọ̀ sí àwọn kòkòrò àwa ní ẹ̀sìn tó ń darí wa. táwọn kèfèrí tó bá jẹ pé education àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fi ń kọ́ dí àwọn ọmọ wọn láti má rí ayé íńtánẹ́ẹ̀tì la wà yìí ó kéré nù àwọn ọmọ tí wọn máa wo blue ní ọkùnrin ni àbí lóbìnrin ó kéré àwọn ọmọ tí wọn máa wo àwọn nǹkan tó jẹ́ romantic film ni àbí novel ni torí pé àdámọ́ ńkọ́ àdámọ́ sexual urge láyé tá a wá wà yìí ó wá pọ̀ ju ti àwọn ọgbà kan lọ torí àwọn nǹkan tó kó máa jẹ́ níta máa dàyàn láàmú ó pọ̀ láyé òfin tó kọ́lọ̀ ọba kó láwa níbi ìṣúná kọ́lọ̀ fún wa ṣe kò gbé dáadáa ọ̀sán náà làwọn àlànà bí ṣe máa mọ̀ kọ́mọ̀dé wà láàrin ọ̀sán náà.